arábìnrin yóò sáárí kò rí ẹni tí yóò fẹ́ pẹ̀lú ọmọ mẹ́ta ọ́sà ń bẹ́sìn ẹ̀ lọ́bẹ̀ ó ń bẹ́sìn ẹ̀ lọ́bẹ̀. èyí bàbá ọmọ rẹ̀ òun náà fẹ́yàwó míì ṣùgbọ́n níbàámu sí ọ̀rọ̀ tí arábìnrin sọ. So ó ní ó ń kó obìnrin káàkiri ni dípò kó fẹ́ òmíì obìnrin kó ká bíi akórógà. ó ní tó jẹ́ kó wọ́n mọ̀ pé máa kóbìnrin ká ni pé àwọn kan ọ̀mọ̀ kóun ti kó lé rẹ̀ nínú àwọn tí wọ́n ní nọ́mbà àwọn lọ́wọ́ táwọn jọ mọ́ra so tí ń da ìyàwó wọn láàmú àwọn yẹn tó wá máa pe òun pé kìlọ̀ fún ọkọ rẹ o àwọn àwọn ọ̀nà mọ́gùn lẹ̀ fún o wọ́n fẹ́ tasí agẹrẹ o lòun àníyà òun ò wulẹ̀ sí ilé rẹ̀ mọ́ òun ò sí ilé rẹ̀ mọ́ àwọn ni àbájọ sákìlọ̀ fún ni o èwo tòun bẹ̀ ẹ lọ bá a ẹbẹ́ ẹ̀ máa wọn ẹbí rẹ̀ ẹ lọ bá wọn ẹbí rẹ̀ ó ní sọ bóun ṣe mọ̀ pé ó ń kó rógà káàkiri mu ọtí bákan náà ìmọ̀ lọ lé olóògùn ìmọ̀ ṣe kì í sì wá máa kírun rárá kì í kírun ó ní àfi bọ́mọ̀ ṣe di bí ẹnujọ́ mẹ́ta yìí ó sì máa pe òun tẹ́tẹ́lẹ̀ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ àwọn ọmọ lọ́ba ní ìyá alágbájá òun fẹ́ kó padà lẹ́yìn ọdún kẹwàá tó ti kọ obìnrin yẹn sílẹ̀ ìyẹn ló bí àmọ̀ràn ẹjẹ́ á fìyàn ṣe part one. ọ̀fẹ́ kan ṣe kí ni ó fẹ́ padà sínú ilé lẹ́yìn ọdún kẹwàá tí wọ́n ti kọ ara wọn lẹ̀. arábìnrin wa wò wípé ẹ fẹ́ kó wọn padà ṣé ẹ fẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ni arábìnrin ni òkè òun ti gbọ́ ó ní wàá máa gbọ́ o òun fẹ́ kó o padà pẹ̀lú májẹ̀mú mẹ́ta pẹ̀lú májẹ̀mú mẹ́ta tí o ti lè pé májẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta ò lè padà o. arábìnrin bá ní kí ni májẹ̀mú ọ̀hún bàbá ọmọ ẹ̀ bá ní májẹ̀mú nọ́mbà one bó o ṣe wà nínú ilé òun lọ́jọ́ kìíní àná bẹ́ẹ̀ náà ló padà sí sórí aṣọ gbàgẹ̀rẹ̀ bú onísọ̀rọ̀ òkè sèmi o aṣọ gbàgẹ̀rẹ̀ bú tóun wọ̀ òun sọ wọn pé èèwọ̀ ń lé òun níjọ́ kìíní àná ò ní wọ̀ o ẹ sọ́ọ̀sì tó ń ti bẹsẹ̀ ń ò ní wọ̀ o wọ́n fẹ́ kí káyé máa rí gbogbo iwájú rẹ̀ àti ẹ̀yìn rẹ̀ bí wọ́n ṣe ń rí lánàá torí wọn tó bá dá kìí ṣe tẹnìkan so ò ní wọ aṣọ gbàgẹ̀rẹ̀ yẹn o májẹ̀mú àkọ́kọ́ nù òun ò ní ọmọ kí òun tó bá ní irun kí o òun ò ní ọmọ kí irun o ṣùgbọ́n ò ní wọ aṣọ gbàgẹ̀rẹ̀ yẹn mọ́ ò sì ní wọ sọ́ọ̀sì mọ́ that is condition number one. condition number two àwọn ọmọ ọ̀hún tó kó sílé kéwàá lùsùn náà ó wìdúrọ̀ wọn ó kó wọn lọ sílé ké oṣù múra ibi tí wọ́n ti máa wé láwà ní jẹ̀rànjẹ̀ràn tẹ́ pé kí ó díẹ̀ oògùn púpọ̀ oògùn ni wọ́n máa kọ́ wọn ń bẹ̀ òun fẹ́ ká mọ òun kẹ́ mọ̀ nípa bí ṣe ń satíà bí ṣe ń satíà bí ṣe ń sóògùn. So wọn ò sì lè rí yẹn kọ́ lọ́dọ̀ nílé kéwù alùsùnà so ó wìdúrà àmọ́ àwọn kò nílé kéwù alùsùnà ọwọ́ àwọn kò wọ́n sí yálà ilé kéwù sùmùrà ni o àbí ilé kéwù àwọn oníwírìdì torí pé ilé kéwù méjèèjì yẹn ibi tó ń mọ nánú wọ́n mọ̀ nípa kásátíà wọ́n sì mọ̀ nípa kásóògùn that is condition number two ọmọ kankan ò lè máa lọ sílé kéwu àálùsúnà kódà wọn lọ sọ pé súnà tẹ ẹ tẹ ń wí nǹkan tẹ ẹ gbé súnà ọlọ́run ṣé ẹ̀yin ẹ ti dọ̀rùn rí ẹ wá pé súnà ọlọ́run ni ẹ ti ṣe ẹ ìwọ ọ ti dọ̀rùn rí <laughs> obìnrin yẹn ń kó tì ó ń kó tì ọ̀rọ̀ ẹ̀ fún mi ni ṣe à lórí ètò wa àwa ì play voice èmi nìkan màá gbọ́ ọ. pọ́ìsì yẹn wà ní àpamọ́ tọ́ condition number three ó ní sọ orí ọmọbìnrin kẹta ti ń bojú ń àti bojú ni ó àti ni ó yọ yọ dànù yọ ó ní májẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò wà nẹ̀gọ́ṣẹ́bù wọn iná bí wọn ṣe ná búrẹ́dì ó ní wọn iná o ó ní tó tó wá gbọ́kàn sí o ọ̀rọ̀ yìí bí ẹni tí. ọgbọ́ ohun tí ò yẹ ni o ó ti gbọ́ náà nu o bí ẹni tó rí ohun tí ò yẹ ó rí ni o ó ti rí náà ni o ó ti gbọ́ májẹ̀mú yẹn o ìsáídà ko accept kò pada. tàbí ko mọ́ accept ko mọ́ wulẹ̀ wàá dá sí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn mọ́ láyé sóǹtẹ̀ fún wọn ní díẹ̀díẹ̀ tẹ́tẹ́lẹ̀ wọn ò ní fún wọn ní nǹkan kan mọ́ láyé ìhùn sẹ́ẹ̀dí pọ́ wá lágbára báwọn <laughs> ọba ti rán níṣẹ́ báyìí o odò ọba ti kún o iṣẹ́ ọba ò ṣe é o odò ọba ò rọ́lù. ó ní láti wákàtí ọ̀wọ̀ yìí lọ mú kanú méjèèjì ìmọ̀ kó o padà kó o bọ́ àbáyálẹ̀ àwọn ọmọ tó ń lọ sílé ké alùsùnà pa withdraw wọn sílé ké oṣù múra tàbí ilé ké ọmọ ètò òsì lọ mú lọ síbi tó mú lọ tó ti ń bojú nígbà tí wàhálà bàbá yẹn pọ̀ náà ni obìnrin yẹn dọ́gbọ́n mú ọmọbìnrin yẹn kó ń lù ú pé ọmọ yẹn ó dá padà ó já òun náà sí kolobo òun náà máa wọ ẹ yọmú síta yọdí sókè yọmọ wọ bó bí láìpò tòun ṣe gbanu tọ́ba wá wọ̀ ò kírun bá wọ̀ ò kírun ìwọ lọmọ tó irun tọ́ ọ̀bá ti wá faramọ́ kọ̀ǹdíṣọ̀n òun ọ̀fẹ́ rí àwọn ọmọ lọ́dọ̀ òun ẹ̀kọ́ kan tó mọ́ fún wọn lówó òun òun kò tiẹ̀ sówó mọ́ ok arábìnrin náà ti gbọ́ lọ́ba tún pe àwọn ẹbí rẹ̀ ìyẹn obìnrin yẹn lọ́ba pe àwọn ẹbí bàbá ọmọ rẹ̀ pé nǹkan báyìí báyìí lọ́mọ yín tún sọ wọ́n ní bọ́ bá ṣe fẹ́ náà ni kò ṣe bá fẹ́ wọ́n ní sáàni tàwọn náà nù wọ́n ní tó bá fẹ́ ni kò bá fẹ́ òun lọ́kọ rẹ òun ni aláṣẹ rẹ so òun tó bá fẹ́ ni kò bá fẹ́ wọ́n ní sáàni tàwọn ní sáàni tiẹ̀ wọ́n ní sáàni ẹ̀ ní sáàni àwọn náà ó di méjì ọkọ ẹ̀ bá tún obìnrin ọba tún yíjú sí àwọn ẹbí tiẹ̀ gangan pé ẹ mà gbà mí tí ọkùnrin mọ̀ sọ rèé wọ́n ní kò sí tuntun bẹ́ẹ̀ wọ́n lọ́ọ́ faramọ́ náà ni. òun ó faramọ́ gbogbo kọ̀ǹdíṣàn burúkú yìí ó ní à ọ́ faramọ́ náà ni ṣebí ọkọ̀ àárọ̀ rẹ ni ó sì kúrò lálẹ́ rẹ ọ́ faramọ́ ni wàá máa gbọ́ o sọ ọmọ pàwọn náà máa ń ràn lọ́wọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí àwọn ọmọ yìí tọ́ ọ bá ti fara mọ́ tọrọ tó yọ àwọn náà ní fún ọmọ wò àwọn ò ní dá sọ́rọ̀ àwọn ọmọ rẹ mọ́ o padà sọ́dọ̀ ọkọ rẹ àwọn òbí ẹ̀ ní sọ bẹ́ẹ̀ o padà sọ́dọ̀ ọkọ rẹ pẹ̀lú àwọn májẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yẹn. gbogbo wa ti gbọ́ kọ̀ǹdíṣàn yẹn arábìnrin wa wò pé kí ni kí n wá ṣe báyìí iṣẹ́ tóun ń ṣe kò yó òun gan ọ̀wọ́ ẹ̀kọ́ kan tí bàbá wọn yìí sẹ́ǹdì owó a bọ́ sí ojú ojú ilé tóun bá tún ránṣẹ́ sí àwọn òbí ìhun ohun táwọn náà bá tún sẹ́ndì náà a máa bọ́ sójú ilé ní ìsìn tí wọ́n wá gbé àwọn májẹ̀mú kalẹ̀ fún òun yìí tí wọ́n sì dòńdò pé do or die àfíà ni kí ni kóun ó ṣe ọ̀rọ̀ ti kan abala èsì ó ti kan abala àmọ̀ràn ẹ má gbàgbé wípé lórí ètò yìí ètò yìí èsì ètò pé ẹ̀yàn ọmọ nàìjíríà kí lè rí sí i àwọn wo lọ́mọ nàìjíríà irú àwọn wo ni kí lẹ̀sìn wọn kí ni ìmọ̀ wọn nípa ìsìláàmù tá a gbé ọ̀rọ̀ mùsùlùmí tá gbé síwájú wọn àwọn ò ní ṣe bẹ́ẹ̀ o à ṣe bẹ́ẹ̀ ìwọ̀nba ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ tiwa lórí kílẹ̀ ọlọ́run sọ kílẹ̀ ànábì wí òun láfi fún ọ lésì òun láfi fún ọ lámọ̀ràn tọba wa dé ọ̀dọ̀ ọgọ́rùn-ún àfáà ninety nine point nine nínú wọn ọ̀rọ̀ tá a fún ọ ọ̀rọ̀ tá a sọ fún ọ kò ní yàtọ̀ sí táwọn náà sọ. So tó túmọ̀ sí pé òdodo pọ́nbélé tí a ní bu omi là á sọ fún ọ. àkọ́kọ́ náà ìwà arábìnrin Ọ yẹ kó o máa yin Allah ọ̀rọ̀ rẹ ó tọ́pẹ́. Allah subhanahu wa ó ń mú ọ jáde kúrò nínú jàìlíyà ó sì mú ọ wá sínú Islam wàláì ó tó ó tó ọpẹ́ ó tó ohun tí yẹn máa dúpẹ́ fún tí èé ṣe pé o ti kú ní gbogbo àsìkò tó fi ń lọ sí alásàlátù. ọba ti kú gífà tọ́lọ̀ ń wá dá ọ sí fún dáadáa Islam ó yẹ kó o máa dúpẹ́ fọ́lọ́n lórí ẹ̀ torí pé ẹni tí ọba mọnúrò yóò mọ̀ pé dá bọ́ọ̀ bá dúpẹ́ fọ́lọ́n lórí pé ọlọ́run yọ ọ́ kúrò nínú jàìlíyà bọ́ sínú Islam ah oore tá a bá dúpẹ́ lórí rẹ̀ ó lè dìbàjẹ́ mọ́ wa lọ́wọ́ o bóyá ò máa dúpẹ́ fàlà o gbàbí ọpẹ́ dúdú fún àlá ò wọlé kọ́lọ̀ lè ṣínà fún ọ gbàbí kọ́ ọ máa ṣe alihamdulilayi kó o tiẹ̀ kọ́kọ́ mọ rírì pé òkú ní àsìkò tó fi lọ sí alásàlátù. Si tó dá ọ̀tún mọ̀ yàtọ̀ sí òsì tó ń rìn hòhò tó lóun wọṣọ tó ní ìgbàgbọ́ òdodo kankan ju pé o kàn ń pèrè mùsùlùmọ́ lọ tó rí ọlọ́run ọba rẹ sìn Allah subhanahu wa ta'ala tó wá dá ọ sí tó lo àsìkò yẹn kọjá bọ́ sẹ́yìn nínú ayé rẹ̀. tí wọn náà wá di ẹni tí ń wọ aṣọ gbàgẹ̀rẹ̀ lónìí bó o tiẹ̀ tí ì máa bo ojú o ti bo èyí tó jẹ́ ibi tí ẹnu kò lè lórí wípé obìnrin gbọ́dọ̀ bò ọlọ́run tó wá kí ọ àwọn ọmọ tó fún ọ wọ́n tó wá gbọ́rọ̀ sí ọ lẹ́nu wọ́n gbọ́rọ̀ sí ọ lẹ́nu ó kó wọn sílé kéwú ara wọn balẹ̀ wọ́n ń wọ́n ń tẹ̀lé tí àwọn àáfàá súnà tí wọ́n ń kọ́ wọn a olóríire ni ọ́ o bóyá ọ̀mọ̀ pé olóríire ni ọ́ ni òjò ọmọ ṣe alihamudulilayi lórí orí wọn àwọn sọ̀hábà. So tí wọ́n gba jàìlíyà kọjá lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa dá jókòó tí wọ́n sì máa sọ pé alhamdulilayi alhamdulilayi alladhi hadana lihada wama kunna linahtadiya lawla an hadana Allah wọ́n á dìídì máa dúpẹ́ rẹ̀ lọ́tọ̀ pé ah alhamdulilayi èmi náà báyìí èmi tó jẹ́ pé olóòṣà tí mò ń bọ tẹ́lẹ̀ tọ́lọ́ ń wá ṣàánú mi tí ò pé kí n kú sásìkò tí mò ń bọ òòṣà èmi tó ga sí pé ó ní eégún tí mò ń gbé tẹ́lẹ̀ tọ́lọ́ ń wá ṣàánú mi tí ò pé n kú sásìkò egúngún gbígbé torí bí yẹn bá kú ó ti kú náà nù kò ní padà wálé ayé mọ́ àìwálé ayé lẹ́ẹ̀mejì àsìkò tó lò kọjá àwọn kan ti kú ọlọ́run wa fún Islam ó yẹ dúpẹ́ fún Allah o kó o sọ pé alihamudulilayi tó o mọ rẹ̀ wídélẹ̀ pé alẹ́bí àdáná lè háàdá wà máa alihamdulilayi aláwọ̀ mo yìn ọ́ o mo dúpẹ́ fún ọ o pé o tiẹ̀ fi mí mọ ojú ọ̀nà ìsìláàmù yìí tí mo tún ìgbàgbọ́ mi ṣe tí mo sì ń kírun wákàtí márààrún mi tí mo ń daṣọ bo ìhòòhò mi ọlọ́mọdúpẹ́ tọ́ ọ̀bá tọ́ mi sọ́nà ni èmi ọmọ ní mọ̀nà yìí mo fura pé ọmọ dúpẹ́ wù mo fura mo fura pé ọmọ dúpẹ́ fọlọ́hun spẹ́ṣíálì torí nǹkan tá ara fẹnu sọ yìí ìgbésí ayé tó ń gbé bọ̀ tó fi dẹ́n tó lọ lé ọkọ tó délé ọkọ tán tó ga sí pé ẹni tí ọ̀mùtí ti ń lọ lé olóògùn ló fẹ́ gbogbo ìgbésí ayé tó lò ń bẹ̀ ó jẹ́ ìgbésí ayé jàìlíyà tọ́lọ́ ń wá fi ìkọ̀sílẹ̀ yẹn ṣe sábàbí oríire fún ọ tó fi ìkọ̀sílẹ̀ tọ́pẹ́ ẹ̀kọ́ ẹ̀ sílẹ̀ ó fi ṣe sábàbí oríire fún ọ ló fi já sí pé nígbà míì ìkọ̀sílẹ̀ yóò máa jẹ́ oore fún igun kan tàbí igun méjèèjì tí wọ́n kọra wọn sílẹ̀ ó ti já sí oore fún ọ wàláì ó já oore fún ọ ìyẹn kọ́kọ́ jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń lọ sí alásàlátù a máa ń sọ fún yín ìjókòó ranù ni mi ò fẹ́ play voice ọmọbìnrin ni o ó ní lásìkò tóun wà nílé bàbá ọmọ òun alásàlátù ló ń mọ̀ ní ọ̀ràn èèyàn tóun máa ń lọ àwọn èsì kírun bó sì ṣe rí nù ní ọ̀pọ̀lọpọ̀ alásàlátù wọn ò lẹ́sìn ṣe Mireku ni wọ́n ń wá káàkiri alásàlátù mírèkù bíi tàwọn ti bí. tọ́ ọ bá lọ ọjọ́kọ̀ ọ̀nà sífàtì ọ rí i pé majority wọn wọn èkìrun irun burúkú ni wọ́n ṣe sórí. tàbárújà ni wọ́n ṣe wá ìfọ̀ṣọ́ ni wọ́n ṣe wá gbígbà àdúrà ni wọ́n ń wá bí ẹni tí ń wá físà amẹ́ríkà ẹni tí ń wá físà uk ẹni tí ń wá físà jìpáànì ẹni tí ń gbèsòrò ayé káàkiri gbogbo bí a yóò ṣàṣe yóò ṣe bíyá èyí tí wọ́n dá alásàlátù lẹ̀ fúnnú wọn ò dá lẹ́ nítorí àlèkìyàmà wọn ò dá jókòó alásàlátù wọn ò dá lẹ̀ nítorí àlèkìyàmà ṣẹ́ẹ̀sì ráwọn tó dá lásàlátù lẹ́yìí àwọn náà ni àwọn àfóhùnwírìdì àtàwọn àfáà sùmùrà àwọn lẹ́ẹ̀bàá níjókòó alásàlátù ò lè bá àfáà súnà kán níjókòó alásàlátù ò lè bá bí òjò ń wírìdì yóò jẹ́ sùmùrà àwọn ni ọkọ wọn ní alásàlátù torí pé àwọn náà ni babaláwo àdínì wọn. halikọ ìmíyà lè ahalisunna agbo ẹ̀kọ́ ẹ̀sìn tí àwọn onísúnnà bá gbé kalẹ̀ òun obìnrin ó máa lọ ẹ má lọ alásàlátù mọ́ ẹnìkan nu yín ló sọ pé òun lọ sí ìjókòó alásàlátù póun èkírun bẹ́ẹ̀ náà sì ṣe rí nu majority yín bẹ́ẹ̀ ṣe rí nu tí ẹ bá ti àwọn ìyá kọ̀ọ̀kan tó ti dàgbàlagbà tí ó gá sí pé àwọn wulẹ̀ nífẹ̀ẹ́ sìn wọ́n wulẹ̀ nífẹ̀ẹ́ sìn tiwọn ṣùgbọ́n àwọn abarapá àwọn ọ̀dọ́ ààyè ni wọ́n bá dé ìjókòó alásàlátù ìjókòó alásàlátù ìjókòó iṣẹ́ ìyanu ni ibi tẹ́ ń wáṣẹ́ ìyanu lọ ni kìí ṣe ẹ̀kọ́ ẹ̀sìn ni wọ́n ń kọ́ ń bẹ̀ kìí ṣe ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n ń kọ́ bẹ̀ àdúà ni àdúà ni àdúà ni àdúà ni sáá lórí kíni lórí ilé ayé wọn lọ́wọ́ ilé ayé iná sáni sáá bíi tàwọn ti bí. tó owó obìnrin ọ̀rẹ́ já sọ́pẹ́ nì mrs ọjà sọpẹ́ ló yẹ kó ọ máa jẹ́ ọlọ́run tún la ọ̀kọ́ lọ́wọ́ àwọn alásàlátù ọwọ́ abọ́ sọ́wọ́ àwọn àfáàsù náà ọwọ́ àmọ́ pàtàkì ẹ̀sìn ọmọ pàtàkì ìgbàgbọ́ ọmọ pàtàkì kéèyàn fọmọ sílé kéwú ọmọ pàtàkì kéèyàn daṣọ bo ara rẹ̀. ọ̀rọ̀ ẹ já sọ́pẹ́. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tí mo tún fẹ́ fàyọnú ọ̀rọ̀ rẹ òun ni pé sọ orí bàbá ọmọ rẹ yẹn o. gbọ́ nìkan ti ń dún. bàbá ọmọ ọ̀rẹ́ yẹn àròjú ìléyìí mamnu shari'an àròjú ìléyìí mamnu shari'an èèwọ̀ ni fún ọ láti padà síbẹ̀ hadha huwa alikawulu alfasl èyí ni ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ òpinya